two zero three nine nine eight zero three four eight. Further inquiries, call or text via WhatsApp to zero eight zero three seven two six eight one zero oh two or zero nine zero three zero six seven zero three two five. Limited spaces are available. Mama, Baba, orí tá a fi Bam Bam, Bobomi, ń bẹ̀ bàmbàm. Bọ̀bọ́ mi, ìwọ náà mú bèbí ẹ̀ dání. Kẹ̀jọ̀ wá Side attractions include talk on marriage, home and relationship, music, dance, comedy and business connection. Proudly sponsored by University of Ibadan and Pacesetter News. This couple's dinner is strictly for adults. Come, let's wine and dine together. jẹ̀bùn yéyé thirty twenty. sí. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò Ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbì lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones sm smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty National Lottery Regulatory Commission fowọ́ sí i àwọn ẹbí mi yìí ṣá wọn ti wá gbádùn kí wọ́n máa yà mí lẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kúnlé bàtẹ́ ń kọ́. mo ti kun ní polish máa mi. àǹjọ́ láṣọ ti fa bọ́. mo ti fa gbogbo ẹ̀ máa mi. ọkọ mi pàápàá àti yọkẹlẹ lọ léwe fáwọn ọmọ kí n tó jí. ó bẹ́ẹ̀ni ẹ̀yin màmá a wà fún yín a wà láti fún yín ní gbogbo àtìlẹ́yìn àti dídára ìwọ̀nba ọ̀rá tí ọkàn nílò torí wípé wíwà lálàáfíà yín ni ìdùnnú wa. mi mo ti bá yín pọn mílìkì three crowns ife kan. ó ṣí ọmọ mi. three crowns milk healthy moms happy families. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà.

ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àrọ́pá ẹ. ọpẹ́ ni fún ọlọ́run ọba ah. tó sọ wa títí di ọjọ́ tí ò ní ti ṣe ọjọ́ hmm. kẹrìnlá nínú oṣù kejì hmm. ọdún twenty twenty two. Hmm. Eh. àdọ́pẹ́ ọpẹ́ ní fọ ọ ṣe wọmọ ọ ṣe tọmọ ìbòde ìgboro ọdàrú ni mo ń wọ ẹ bẹ kò fi ṣe é ṣe ẹ ẹ jọ. Ah, ah. dona kí ni ìtumọ̀ yẹn. wo kameraman kameraman gbé wá síta náà ẹ wo báyọ̀. tí tí kí ni fi ṣe kí ni. tó fò lẹ́ẹ̀kan sí ní bó ṣe ń ṣe nù. ó fò èmi mọ bí mo ṣe máa ń wọ ọmọ bla ọmọ nù èmi máa ń ṣeré ìdárayá. ee sábà ṣe báyìí ọ̀rọ̀ rẹ mú fura dání nítorí kò ní jẹ́ February fourteen. aṣọ wa òkè Valentine ṣe máa ń ṣe. Ah, ìgboro dàrú. <laughs> mo fọ bẹ́ẹ̀ni ṣe máa ń ṣe. wàhálà yìí ni ìjọ ọmọdé lónìí. Ah, kí la jọra. ọ̀nà ọba gbọ́. kí ni ṣe ẹgbọ́n náà kí lọ jẹ náà. tí mo fi ń ṣe warm up. Ah. Eh, exercise ni ah. aré ìdárayá. ọ̀dà ṣe ń fọ́ tinú agolo náà kó lò sí i àti tinú ọ̀rá kó o gbé sí i kó a fi pẹlẹbẹ lé lórí wáyé lè sí ìwọ náà tó ń sẹ́ẹ̀dì kámẹ́rà sọ̀nù ọ̀dọ̀ rẹ̀ ẹni tí ọkàn ń pidán yìí pidán ni kò bóde lọ́ọ̀bì kankan lónìí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wàláhì ìṣèdè sí ọ ìṣèdè sí ọ ìṣèdè wàláhì ìṣèdè ní ìfi ọ lónìí. Ah. Ah. Ọlọ́run ṣe o. ṣé o ti wọ́n mọ̀ tán. ara ti ara ti tún gbé kankan ju ti tẹ́lẹ̀ lọ. tí ẹ bá sọ pé ó dé ah. sí dádì tí bí ṣe é dé sí yanjú bá nà. ó ṣe ọ ni. ìgbọ́. ó ṣe ọ ni dákun kí ló kó kí ni túmọ̀ ẹ̀rẹ́ sọ́ńtọ́ ọba débi warm up tó ń sè ná pé òní ìlò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. èmi ò bọ́ sọ́kẹ́ ṣé mo fẹ́ lọ jagun ah! èmi ò bọ́ sọ́bẹ̀ èmi kàn ṣe exercise fara ni. february fourteen ọjọ́ exercise. ok so ni february fourteen ìtì ẹ̀ wá fọkàn sí. òní valentine day lọ́wọ́ àwọn ọmọ. ìtì ẹ̀ wá mọ̀ èmi ẹ̀ máa fọkàn sí gbogbo àwọn nǹkan. ṣé wọ́n mẹ́tí ń jẹ́ Fatai Fọlárìn. látọ̀dún o. ẹ Fẹ́mi Alábí Fatai Fọlárìn lọ sọ kó ti gbogbo géètì tó wọnú ọgbà yìí báyọ̀ gbọ́dọ̀ gbòde lónìí tó bá daago méje alẹ́ àṣìọlẹ̀. mo ní news tí mo fẹ́ lọ cover o. níbo alẹ́ lómi ò ṣe ọ̀nà bàkó kọ́ bàkó kọ́ mahmudu ni gbọ́ bọ́jà sa. o fẹ́ cover news o. àwàdà káwàdà. ẹ má ṣe géètì o. ẹ sọlá bẹ kalẹ̀ sọlá nù nípa kọ́ rẹ̀ o ní ọ̀lọ́ ah, cover. sọlá ọlágúnjú wọn náà ti bu sínú red and white. o náà o náà ah, white ni o white and black ni ah, ọmọ ẹ sọ fún ọ pé òun protest ni méjì gbó mẹ́tì gbó bàbá mi sọ pé mẹ́tì gbó èkìsà bàbá mi sọ pé mẹ́tì gbó ìtàn arákùnrin kan nù tí ó mú ọmọ kékeré kan ọmọ hmm. tí ò tí kè wọlé yáde pé yọ̀ọ́ ah, kéré sí ọmọ tí ò tí gbó dáadáa bàbá ẹ̀ tí wàá kìlọ̀ fún pé ìwọ ọmọ yìí ó kéré kọ́ o hmm. tọkùnrin bá ti ń fọ́ fọ́ ti ń fọ́ fọ́ mọ́ra sọ fún ọ pé ò tí gbó o sọ fún ọ pé ò tí gbó o kò tí ì tásìkò fún ọ ní tíṣà kan wá ọfẹ bá ṣe lé kéré níjọ kan láfa àtìsà ah, bàbá mi sọ pé méjì gbó ah, bàbá ló sọ bẹ́ẹ̀ fún ìwọ ìwọ ti gbó. àwọn tíṣà àwọn tíṣà ó sọnù àwọn tíṣà àràrà ọlọmọsí alágbára. ẹ jáde kí n kábọ̀ sórí. oh my god èmi kàn ṣe ẹsàsẹ èmi ò tiẹ̀ wàá mọ̀ pé ah, bọ́bá jòní ni valentine. àjàbalẹ̀ valentine la fi kábọ̀ mm, la fẹ́ kà àkànṣe valentine. ṣùgbọ́n gbogbo ojú ni ń wo aṣù gbogbo ojú ní wò á sùn báyìí ìwọ lójú gbogbo ìwò ìmọ̀rọ̀ra rẹ̀ ìwọ lójú gbogbo ìwò. asu asu asu ọ̀rọ̀ yìí ti ń sún àwọn èèyàn bọ̀ o wọ́n ní gbogbo ojú ló ti ń wàásù báyìí lórí wípé wọ́n ti bẹ́nu fún ìyanṣẹ́lódì wípé. Mm kò sí nǹkan kan pé wọ́n ní káwọn ọmọ sùsẹ́pọ̀ àwọn sùsẹ́pọ̀ wọn ọ̀bá ìwé àwọn ní ẹmọ tọ̀sálà wọ́n ní ẹmọ fi kó dẹnu ọmọ yẹ bẹbẹ àwọn fi nù dé <laughs> ẹ̀wò wọ́n ní àkéké ló ní kí wọ́n mọ̀ torí àwọn ké àjà ló ní ẹmọ àké fẹ́ torí asùn ké o <laughs> àjà fẹ́ torí asùn jà nítorí pé wọ́n ti fọ̀n mú pé àwọn tí í ṣe lọ́gàlọ́gà hmm. nínú ẹgbẹ́ asuu hmm. wọ́n ní àwọn ṣe ìpàdé ọlọ́gbọ̀nrán gandan hmm. wọ́n ó sì kéde lónìí pé yẹ kí orí yẹ àwọn ọba ìjọba wọ kò sí iṣẹ́ bẹ́ẹ̀ bá ti dá wa lóhùn. kábíyèsí olódùmarè àfàìmọ̀ kíjàlá epo bẹntiró kan ọmọ padà di irinwó náírà four hundred naira pàápàá bí wọ́n ṣe ń tà á bẹ́ẹ̀ ní Àbújá báyìí o àtẹ̀yẹ láwọn apá abòmíì wọ́n ní lẹ́kọ̀ọ́ ọ̀wọ́n epo ń tẹ̀ síwájú scarcity passes ìròyìn yẹn ń pé ha ha. èyí ohun tó ga o èyí ohun tó ga o ọ̀dà wọ́n ní òní náà sì tún ní òní jẹ́ o nínú ìwé ìròyìn Nigerian Tribune mo sì ń kọ́kọ́ ń síjú wò báyìí hmm. wọ́n ní Ọ̀sínbàjò Ṣèyí Mákindé àti àwọn èèkàn èèkàn lágbo ti òṣèlú wọ́n ń bọ̀ wá bu ọlá fún ẹni ìrètọ́ lọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀túnba Adébáyọ̀ Aláọ̀ Àkàlà ó ṣe ọjọ́ ẹ̀yẹ ọjọ́ èyí ni wọ́n bọ̀ wá ṣe fún lónìí yìí day of tribute fún Àlàó Àkàlà. Hmm. ìgbógun ti Ìgbòho ní gbogbo ìgbà Àgbẹ̀kọ̀yà ni àwọn ti ṣetán láti gbógun ti àwọn tí ń gbógun ti Ìgbòho lásìkò yìí ìta gbangba ìwé ìròyìn Punch ni wọ́n kọ yẹn sí àkòrí yẹn òun náà lẹ́ẹ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lábẹ́ ẹ̀ láìpẹ́ láì all right ẹ jẹ́ ká tún mọ̀ wò ó lára àwọn ìròyìn etí ń bẹ lójú gbangba ìwé ìròyìn báyìí agbó tí òṣèlú wọn ni fresh crisis wọn ló ti ń lúgọ báyìí nínú ẹgbẹ́ òṣèlú APC nítorí convention wọn tí wọ́n fẹ́ ṣe wọ́n kó ràpá wọ́n ní wọ́n sọ pé àwọn gómìnà gómìnà tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ gbé alága kan kà wọ́n látàrí gbà pé ó ti fa àwọn èèyàn kan tí wọ́n ti dúró dúró pé máa jó lọ́mọ wẹ̀yẹ ẹ̀dánwò kékèké hmm. alright. Hmm. ASUU ń gbáradì fún ìyanṣẹ́lódì àbí bẹ́ẹ̀ kọ́ NUPENG ẹgbẹ́ elépo kan náà ń gbáradì fún ìyanṣẹ́lódì wọ́n ní okòóléní ẹgbẹ̀ta bílíọ̀nù náírà àti kan six twenty one billion naira tó yẹ kí wọ́n fi ṣe àwọn ọ̀nà kan lórílẹ̀‐èdè yìí iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan wọ́n ti gbé mi kálọ́ chai ìròyìn yẹn ń pé chai chai ìta gbangba punch ni ọkọ̀ sí. orin tuntun ní ọgbẹ́nu àwọn èèyàn nígboro ilẹ̀ ìbàdàn lónìí nígbà tí gómìnà ṣèyí mákindé bá kéde ẹni tí yóò gorí oyè gẹ́gẹ́ bí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn hmm. gbogbo òwe ìròyìn ni ló gbé. E. Hmm. ìròyìn kan bẹ ní ìta gbangba ìwé ìròyìn Vanguard gbogbo òwe ìròyìn náà kọ o wọ́n ní ilé kan tún dàwó ní èkó àwọn èèyàn tó ti ti paṣẹ bẹ́ẹ̀ jẹ́ pé ọlọ́run fọnà fọnṣú ti tó márùn báyìí o níta gbangba Vanguard tá a tún sọ yìí kan náà Lai Mohammed wọ́n ní ó tún ju àdó ọ̀rọ̀ lu iléeṣẹ́ Twitter hmm, àti orílẹ̀-èdè Canada látàrí ìfẹ̀hónúhàn kan tí ń lọ lọ́wọ́lọ́wọ́ mbẹ̀ ìta gbangba ìwé ìròyìn ti Vanguard twenty twenty three tó ń kanlẹ̀ kan gbàngbàn ibi ni kí wọ́n gbé ọmọ oyè sí ibi ni kí wọ́n mọ̀ gbé sí obj àtàwọn ọ̀gágun kànrìnkànrìn ṣàǹkọṣàǹkọ tó ti jagun gbébọn ti ex generals àti obj àti pfn wọ́n ní wọ́n fi ara mọ́ pé kí agbára àti àṣẹ gbogbo iléeṣẹ́ ààrẹ kó padà sí gúúsù nàìjíríà south ìròyìn yẹn pé ókè o Vanguard náà ló tún kọ. ọ̀dà nínú ìròyìn ìrọ̀lẹ́ ayé ìròyìn ẹ̀fúnbéèdì e ó ní eléyìí nígbà tí ẹnìkan tí í ṣe olùkọ́ tọ́nà ọmọ ọdún kan ẹgbani ló hólẹ̀ ẹgbà mọ́kànléní ọgbọ̀n thirty one strokes of cane ni ló fi na ọmọ ọdún kan hmm. lọ́mọ bá ṣe wẹ́jẹ̀gò mọ́ lọ́wọ́ hmm. ìjọba ìpínlẹ̀ Delta ẹ dákun àwọn èèyàn dànù ẹ lánú ẹ já mọ̀ kí yọ yàyàn lẹ́nu wípé hmm. ìjọba ìpínlẹ̀ Delta wọ́n ti ti iléèwé ń pa ẹni ó ní iléèwé àtọmọ rẹ̀ ọkùnrin wọ́n ti mú wọn pọ́nká hmm. ẹ hmm. sọ ní tẹ́ ẹ bá rí hmm. tẹ́ ẹ fi dẹ́rù ìwò. ọlọ́run o. ẹ̀gbọ́n náà ṣé ọmọ ńlọsọ ni àbọ̀lá jẹ́ ah. àbí kíni irú ìran wo ni wọ́n rí sí ọmọ òun tó fi á di lólùpá. kódà pa bọ́ bá jẹ́ èmi èrè ọmọ gan ẹlẹ́nu rírùn lọ́la mùyà rẹ̀ ẹ̀ sì fi ránṣẹ́ padà sáwọn òbí rẹ̀. Eh, eh, eh, simple as simple. bọ́mọ etí ń ṣe kọ̀ọ̀blé balẹ̀ ìwé tiwa mu ẹgbà nǹkan yín o. lílùpá ni wàá kàn ah. ọlọ́run. ẹ̀fun bẹ́ẹ̀dì ni o Ah, èdè òní dì wá o káwa náà mọ̀ wà tí èdè òfin di àmì àmì àmì. tọ hmm. ah, ah. twenty twenty three nkànlẹ̀ kan gbọ̀ngbọ̀n amẹ èbúté ti bú ọ̀rọ̀ sọ ó ní ìdí tí ò fi yẹ ká gbé ipò ààrẹ lọ sí ìlà oòrùn gúúsù south east àti south west sí ìṣẹ̀lẹ̀ yorùbá ìdí tí ipò ààrẹ òfin tó tọ́ sí wọn lásìkò yìí hmm. ìròyìn yẹn ń bẹ níta gbangba Vanguard bákan náà. ọ̀rọ̀ tí ń rùn tí ò ti tán lẹ̀ náà ni lórí pé. Pe ààrẹ wa orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari lórí gbèsè tí nàìjíríà ń jẹ ẹnìkan tún ti sọ̀rọ̀ gbé gbèsè lẹ́yìn báyìí hmm. tí í ṣe senate president ahmed lawan ó ní èyí làwọn ìdí ìdí kan àti ìdí kan tó jẹ́ pé nàìjíríà tẹ̀síwájú ni o láti máa jẹ gbèsè láti hmm. ilé òkèèrè tó hmm. a máa gbọ́ ìdí òun nínú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n fi há o. tọ́ ṣé o sì ní àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ kan. ọjà sẹnu dédé síbi. Si lẹ́ẹ̀kan sí i. ẹ já lọ ẹ̀ka polówó ọjà ọ yóò tún warm up lẹ́ẹ̀kan sí. ẹ̀yin tí èmi ò tiẹ̀ warm up ẹ̀yin tí ẹ ń bẹ nìkan ní Facebook ẹ wá wo ọ̀rẹ́ wa o ó kó sàṣọ pupa bíi oníṣàn. ìwọ tó wá warm up tó ń warm up tó ń warm up tó. ṣebí mò ń warm up sọlọ́run lọ́rùn ni ọ̀nà wo ló gbà kan. o ṣe bẹ́ẹ̀ rí i wà ní February February fọ́rí ọ̀wá nàpa ọ̀nà ẹsẹ̀ mo mọ̀ pé ọ̀fẹ́ dàgbòrò rú eégún báyọ̀ fẹ́ jáde àmọ́ pẹ̀lú ògo ọ̀nà kọ́kọ́rọ́ dà wọ́n ti kó kọ́kọ́rọ́ wa wọ́n ti ti gbogbo ẹnu géètì ọ̀ jáde títí. màá lọ kó ìròyìn jọ ní bàkó onígbàgbọ́ ọ̀nà ẹlẹ́nu tó ń so láyé àti kóróyè gẹ́gẹ́ jọ <laughs> eh? ẹnì kan tó tó mọ̀ gbà kọ́ wa mú ọ ìyàwó rẹ obì kọ́ wa mú ọ fúnra rẹ mo mú ọ lọlé yóò mú ọ lọlé ni o lónìí máa ń dé kí mò ṣe ń lé. no no no a fún ọ ní ọ̀nà yẹn kọ́ wa tẹ̀lé ọ lọ kọ́fà ròyìn <laughs> yà lọ polówó ọjà mi ọ. ajá balẹ̀ ajá balẹ̀ agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn àjò eléyìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with asim holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán aago mẹ́wàá lẹ́ni sọ́ọ̀rù lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń e prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor eso ọládélé president cac CAC worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ́ọ́ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ eh. Bọ́sọ̀láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ ló bá mi gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture. Wọ́n wà ní ẹ̀yìn Young Adé Motors Ososami Junction Kíadó Ìbàdàn. Tẹlifon zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Wẹ́rẹ́ ayọ̀ abiamọ. Mercy once again is fourteen. Fourteen years of answering prayers, fourteen years of unmerited favor, fourteen years of supernatural miracles happening at Mercy once again prayer meeting. Àánú lẹ́ẹ̀kan sí tó forí sun àjọ̀dún ọdún kẹrìnlá rẹ̀ yìí yóò fa kìkì. Fún sí àmì àti ìyanu. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún yìí. Monday fourteen to Friday nineteen February twenty twenty two. Lórí òkè àánú prayer mountain of mercy off Odùsókù bus stop kìlómítà two ọjọ́ Ìgbó Olóyin road ọjọ́ tàbí kẹ́gbẹ́ ẹbẹ̀dì opposite bus stop lójú ọ̀nà tó wọ́n látọ̀jọ́ símọ́níyà wọlé mercy once again at fourteen with asin i will go before the ministry evangelist elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor laita aromolaran pastor anu ojo prophet akiola fasawẹ pastor mrs ebolu olúwaṣèyí bákàrẹ̀ prophet peter adeniyi olówó pọ̀rọ̀kọ́ prophet emo ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò ní bàbá orí òkè prophet moses aladeolu atọ́mọ wòlíì pastor isaiah o alade aago mẹ́jọ àárọ̀ àti aago mọ́kànlá alẹ́ nípàdé àánú lẹ́ẹ̀kan sí i kò sóògùn tó bá ọgọ́rí òkè àánú nínú ìpàdé ọdún kẹrìnlá àánú lẹ́ẹ̀kan sí yìí yìí tí ọlọ́run ò ní fi àánú sọ di pẹ̀tẹ́lẹ̀ àánú fẹ́ yanjú ọ̀rọ̀ rẹ o. Ádámù jìnnà tó bá fẹ́ ránṣẹ́ láti Nàìjíríà lọ sílùú Amẹ́ríkà o. Èyí express ló lè ṣe láìsí magomago fásikẹ́ àtàkẹ́wò worldwide sá ni wọ́n wò ó. bá tó bá ní ṣèbálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní ṣèbálẹ̀ odò. AAJ Express àwọn làgbàlẹ̀gbọ́n nípa táfẹ́ ránṣẹ́ láti ìlú Nàìjíríà lọ sókè òkun. Ẹ̀yin tiwa níbàdàn nílé Olúyọ̀lé tẹ́ fẹ́ fi wọ́n tún ti wá tẹ̀dó lẹ́ka sílùú ìbàdàn ìyẹn aaj express pẹ̀lú owó tí ò gbani lára ni wọ́n máa bá ìdílébà ẹrù ẹ sílùú usa canada europe uk south africa tàbí ghana ambassadọ wọn tó jọmọ bíbí ìlú ìbàdàn ìyẹn mọ́gàjì ọ̀làdẹ̀jọ alhaji luku jazz tí wọ́n gbé nílùú new york new jersey wọ́n wà níbẹ̀ fún ẹ̀rí àrídájú ọ́fíìsì wọn nílùú ìbàdàn kalẹ̀ sí glory resort center plot one one three mko abiola way beside capital building adeoyo roundabout ring road Ibadan. ẹ sì tún lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero two two nine six eight two five six tàbí zero seven zero eight three zero zero one five eight zero step delivery ní aaj express because we save you from stress and we deliver cheaper. ìròyìn níyàjó yàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn sẹ́tọ̀rí pẹ́ mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè síjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, a bowl, ewa going to mention stand by fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́wọ́ hallelujah àkókò tún ti tó fún ọlọ́run ìjọ àpọ́sítì kristi láti tún falẹ̀ ya fún iṣẹ́ àmì àti ìyanu lórúkọ jésù kristi nínú ìpàdé àdúrà tamátàsé ní gbogbo tuesday ní cac fifty center number six ogoluwa estate bus stop zone one Alagbon area kúmọ̀pàyí road olodo ìbàdàn aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá àti ní gbogbo wednesday ní cac fifty center gbági akínbádé junction jẹ́ kí ọlọ́kadà ṣáájú rẹ dé cac fifty center lẹ́gbẹ̀ẹ́ b and d renters aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá bákan náà lẹ́yìn àdúrà aago méjìlá ni àyè ó tó wà fún gbogbo ènìyàn láti rí bàbá Pastor Doctor stephen o ajayi fún ìgbanímọ̀ràn àti àdúrà kìlógun tó dé bá tó ń sunkún lé lórí ìgbé wa pàdé jésù oníṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tá a fi ran ikọ̀ ọlọ́run pásítọ̀ dr eso ajayi ó sì lẹ́rìí titun lórúkọ jésù hello hello zero zero three four seven zero nine two eight two atamátàsí prayer every tuesday at cac victory center number six ogoluwa estate bus stop zone one alagbon area kumapayi road olodo ibadan and every wednesday at victory center gbagi akingbade junction beside bnd renters ibadan is going to be powerful be bẹ́ẹ̀. ẹ̀hẹ́ yẹyẹ àgbẹ̀dẹ̀gbẹ̀ yọ ọ Fresh FM mọ́mìjì o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni àwọn oh, jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. kèyí agbẹdẹgbẹ yọmọ mi ti o fresh fẹ. dr chief mrs olutayo faneti okelọla jb ló sì ní ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálẹ́ kọ̀kọ́. book launch lálẹ́ kejì. launching of foundation lálẹ́ kẹta. inauguration cooperative society lálẹ́ kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wa rọda lẹ kẹlẹ lẹ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹ̀mọ́lá kásá. báyé kọ́rẹ́sì. kukọ́lá gadi sẹ́gbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti paasi ní fi sàlá ti wọlé. four thousand naira lọ mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́ ra so gbẹ̀bùn tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. ẹ tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yé fẹ́lẹ́ mọ́ lọ́lùgbàlejò àgbà. a máa yín o ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun èrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára ọ̀yàkà ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yàkà ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà k akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn ìbọn wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ̀rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. In an ever-changing world where conflict and hatred seems on the rise, the knowledge and love of God is the one something that will keep you going. Introducing Faith Bible Institute, Fabin, a citadel of biblical training designed to build and strengthen your faith. At Faith Bible Institute, a range of courses await you, like the Diploma in Theology, Advanced Diploma in Theology, School of Ministry, School of Maturity and Leadership, and other courses, all for different durations and for very affordable fees too. Full-time classes on Mondays and Thursdays, as well as part-time classes on Fridays and Saturdays, are also available with spiritually qualified qualified lecturers, plus a warm and conducive learning atmosphere. Reverend Dr. and Reverend Professor O.O. Olawoye are rector and co-rector of Fabin. Admission is in progress and you can pick up your forms at the principal's office, Faith Bible Institute, number 1 Faithway, Yanolokba, Akobo battle. Call 0816-894-0897 or 0813-721-8433 for more details. Faith Bible Institute, biblical training par excellence. má sílẹ̀kùn o. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o Mustapha ó ṣe gan mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé oògùn mustapha ọkọ̀ ibà. tuntun ti dé o. àdìo gbogbo wa láti múlẹ̀ gbẹ́ ó kàn kárí bọ́nú ni kí ló ń ṣe wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kí èèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ó mọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrú àtúnyẹ kà fún lọ́dọ̀ wọn. wọ́n ti wá ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́. pàtíṣẹ́ tún ti zẹ̀ revolution plus property tó ń talẹ̀ lóbó káàdì love is promo náà pẹ́lẹ́ yìí. sẹ́yìn náà bá ti rọ̀ kán alẹ́ wa. tó tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ eléyàn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùrà bàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ lẹ́tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn wọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì ajá balẹ̀. ajá balẹ̀. àdúpẹ́. gbogbo orin kálárun mọ tẹ́ ń gbé káàkiri lónìí. kò sí àyè yóò tiẹ̀ jọ fèmí gbogbo ń tẹ́ ń bá fẹ́ fún mi ní nǹkan valentine pè mí o mọ ibi tó ń fi sí fi síbẹ̀. wọ́n lọ lálejò. mọ́ra ti dé madam mo ní kí wọ́n wá àwọn ni ó wà mú ọ bí ìlọlé tọ́ bà bóde o. a ní màá lọ kóró nìjọ madam ti dé mo ní wọn ti dé wọn ti dé. ṣé kí n má ṣe ẹ tí owó ẹ ní. ẹ jọ lọ kọ́bà ní ni. bí sẹ́yìn ṣe dùn owó tẹ́ tọ́ ọ̀ kí wọn náà ti ẹ̀ rí lónìí. ó tiẹ̀ níṣẹ́ tiẹ̀ kò lè ráàyè wá ni ó ti dé jáká ròyìn jọ. Abọ́ládé oríṣi àmọ̀ pààrọ̀ ẹ̀bùn lónìí ẹjẹ́ àfìfẹ́ hàn sáwọn èèyàn kì í ṣèfẹ́ akọ àtabo nìkan o àkọ́kọ́ náà ìfẹ́ lọ́lọ́run ìfẹ́ ni ọlọ́run. bí èmi kò tilẹ̀ rí ni. ọlọ́run ni ìfẹ́ ọmọ gbogbo sì lè ṣe ohun gbogbo. kò sí ẹni tó lè sọ pé òun ń sin ọlọ́run láì ní ìfẹ́ ọmọlàkejì. bẹ́ẹ̀ni. ìfẹ́ tá à ń sọ yìí ṣe fẹ́ eré orí pápá eré orí hmm. ibùsùn nìkan hmm. kì í ṣe fẹ́ ìfẹ́nukonu nìkan. bẹ́ẹ̀ni. ìfẹ́ ẹ̀jìnlẹ̀ Eh, tí kì jẹ́ kí aṣayé bá a ṣe báyé ni. good. bá a bá nífẹ̀ẹ́ a ò ní hùwà ìkà hmm. a ò ní kálá yes a ò ní gbẹ̀san hmm. a ò ní kórira a ò ní rúnjú hmm. a ò ní lejú ẹ ní babẹ̀jẹ́ a ò ní babẹ̀jẹ́ a ò ní ṣẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà èdè ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn a ní ṣe gbogbo eléyìí a sì láǹfààní àti gbaramọ́ra a wàá mọ̀ wò ó. bàbá wa sọ pé a nífẹ̀ẹ́ ọmọlàkejì ó yẹ káwa náà wá tún nífẹ̀ẹ́ ara wa torí náà bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ara yín lónìí yìí lónìí lónìí má sọ pé o fẹ́ kálá má sọ pé o fẹ́ kán gbé ẹ débẹ̀ má fàfà kófà má fẹ́fẹ́ kúfẹ́ má mọ̀mọ́ kúmu má lálàkúlà má rìnrìn kúrìn má jẹjẹ kújẹ má ṣèṣe kúṣe ah, ọmọ gbogbo ẹ̀ ọmọ ege ọmọ ẹni pé alọ ọmọ èmi ń kìlọ̀ ìwà ni o alájà kí o gba góòdù kìlọ̀ tiwọn lánàá èmi àtàbọ̀ládé ń kìlọ̀ tiwa lé ní. àná èyàn ọ̀wá kẹjẹgbẹ́ ni ah, <clears throat> àbí dáńdé o tún wá sí afọ́pọ̀ dáńdé o tún afọ́pọ̀ ń bọ̀ ọ́ di báyìí àdúpẹ́ <laughs> lọ́dọ̀ lọ. sórí warm up tí mo ṣe o mm. mo wá symbolic mo fi mo fi paroko táwọn èèyàn ti ń warm láti oṣù kan fún òní eh, eh, eh, èwo kọ́mọ́jọ́ni lẹ́wà ara yín léèmọ̀. kọ́mọ́jọ́ni lọ́wọ́ aṣèrà rẹ léṣe kọ́mọ́jọ́ni lọ́wọ́ abóògù ọ̀la rẹ jẹ́. òní wọn ò jogo gbà lọ́wọ́ ẹlòmí onílẹ̀ lòmí ò sọ ògo onílẹ̀ lòmí ò fi kú ṣèfàjẹ́. ọ̀rọ̀ à ń ṣe Valentine kò sí nǹkan tó burú níbẹ̀ kò sí nǹkan tó burú ẹ̀ ah, ọkàn jẹ́ pé àwa eh, adúláwọ̀ a ní àṣejù ah. àláódì lọmọ oko wa máa lajú dí ẹ̀yìn eh? ah. ṣebí ṣe ń ṣe làwọn àṣehùn. níjọ́ ni mi fìfẹ́ hàn sí ọ níjọ́ lè mi ò fìfẹ́ hàn sẹ́bí mi níjọ́ lè ṣe ní àṣà tẹ̀. ìbífẹ́ mi ló ní tó fi àkà bí abalẹ̀ àbífẹ́ mi náà kọ́ ni. mi mọ wọ́ re <laughs> eh, ilé oúnjẹ fùfú méjì pọ̀nmọ́ kan pé ọ̀tà kan mọ yọ̀ǹda fún ọ ìfẹ́ ni ìtagbára rẹ̀ kaná lọ. so òní ra singlet fún ọ yín sì fọ ní bọ́ksà ntagbara mi ká ni. wàlẹ́ ìtọ́ ọ̀bà fún mi gbogbo ayé ní ọgbọ̀n lọ́la. ó wá lè jẹ́ parí oṣù. Ah, ẹ tó máa gbọ́ nǹkan o. ọ̀rọ̀ ayé ẹ jẹ́ ká lọ ìròyìn ti Valentine tẹ́ ẹ gbọ́ tán a lọ sí nǹkan tí àwọn ìwé ìròyìn tí wọ́n wí lónìí tó gbogbo ìwé ìròyìn ló rojú kókókókó bí ẹwà alágbàdo ọ rojú kókó bí ẹni ọjà ẹwà alágbàdo tó fi búrẹ́dì kó hmm. tọ́wọ́ fi gàrí díẹ̀ fan lórí hmm. ẹyin arákùnrin kan ń bẹ níwájú oríta police station báyìí bá a ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí ó ti fan mú ó sì ti yarí ó ní ibi tó ń ó dùn ó sí rè tẹ́mi ó fi bọ́ kí ló dé mọ́ para rẹ̀ gbogbo ọkọ̀ tí ń lọ ní yàfun kọ̀ yàfọ́kọ̀ bọ́kọ̀ bá yàfun yóò tún bẹ́ gíjà síwájú ọkọ̀. àwọn ọlọ́pàá tún jáde nu ṣọ́ọ̀bù wọn wọ́n tún jáde sí pé wájú wọ́n wá lọ wàásù àlàáfíà fún wọ́n wàásù ayé ti jẹ́ má ṣe ṣàjẹ́ kó wọn ra lé mọ́. wọ́n ṣe ra ilé sí àwọn èèyàn tẹ́ ẹ bá ń rí arákùnrin yín kan bóyá ó ti ń dákẹ́ sùn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ọfẹ gbé gúnbòde lónìí nù hmm. tàbí kó jẹ́ wípé àwọn nǹkan kankan ní pòrúurú ọkàn rẹ̀ à hmm. lè sọ hmm. ẹ̀ ń so ní oríta police station àbí àwọn èèyàn tó bá mọ̀ dáadáa bẹ́ẹ̀ bá lè yẹ àpò ẹ̀wò bẹ́ẹ̀ bá rí káàdì ìdánimọ̀ tí ó jẹ́ identity card tẹ́ fi wá àwọn èèyàn àbí ẹ̀rọ bá ń sọ̀rọ̀ bá ń bẹ lára rẹ̀ ẹ bá pe àwọn èèyàn tó bá súnmọ́ tó ìṣòro àwọn èèyàn nísìnyí ní tí wọ́n mọ̀ ṣe wọ́n di emergency reporter ni wọ́n máa ya fọ́tò fọ́tò wọn máa ta ni ràn yín ní fọ́tò yàkuyà tẹ́ mọ̀ ya ẹ súnmọ́ tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ mm, ẹ wá ẹ̀rọ bá sọ̀rọ̀ yín bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ pe àwọn èèyàn bíi mẹ́ta tó ṣẹ̀ṣẹ̀ pè àbí tó pè é ẹ tírèsì ilé rẹ̀ kọjá bó ṣe lóun ọ̀jẹ̀ ìròyìn àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì mọ́nú. bárakùn ní kọ́lé sí lásìkò ààrẹ tó ti dolóògbé kọ́ lọ́ọ́ fọ̀rùn kẹwọn Umar hmm. Musa ya Adua ó sì lọ gun òpó mast ó sì ní òun ó para òun bí ààrẹ ò ààrẹ Musa ya Adua ò ti fún un ní hundred thousand naira lọ́dún náà lọ́hùn. sọ wa sọ wa ọwọ́ abẹ́lẹ̀ àbí wọ́n fún lówó padà gbọ́rọ̀ yìí nǹkan ìkànnà fẹ́ bẹ́ẹ̀ sí kànga lásìkò <laughs> ẹsẹ̀ ẹyọkàn ní ọ̀kọ̀ọ̀kọ̀ náà. ó lóun fẹ́ kó sí kànga lásìkò ya àdúrà pé bí wọn ò bá ti ọlọ́mọdé àrí frustration ní mọ̀ fa mm, depression depression ní fa hypertension tí gbogbo yóò fi san ọlọ́run ṣàánú wa o. ẹ jẹ́ a lọ sí agbo òṣèlú ibẹ̀ láti kọ́ mú ìròyìn mọ́ńbé mọ́ńbé kálíbà kà púpọ̀ a sọ fún yín pákànṣe ni ti. Okay ọjọ́ valentine valentine wa valentine náà wà ẹjẹ́ a sì ti òní ní valentine twenty twenty three nkanlẹ̀kùn gbọ̀ngbọ̀n nbo ni ipò ààrẹ ń lọ lẹ́kùn orílẹ̀-èdè yìí gbogbo obj àti àwọn ọ̀gágun àgbà tó ti jagun gbébọn tí ń gbà kan wọ́n ní wọ́n gbọ́ wọ́n kẹ́nu bolẹ̀ ń pè fún pé kí agbára ó padà sí gúúsù nàìjíríà south ọ̀rọ̀ ń fojú hàn lópin ọ̀sẹ̀ tí a lò tán lọ́hùn wípé ààrẹ ìgbà kan nílẹ̀ yìí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àtàwọn ọ̀gágun ṣàǹkọ̀ṣàǹkọ̀ retired army generals tó ti jagun gbébọn tì pé wọ́n fara mọ́ pé kí agbára àti àṣẹ gbogbo orílẹ̀-èdè nàìjíríà kó padà sí gúúsù nàìjíríà lọ́dún tí ń bọ̀ 2023 tààtún dìbò gbogbogbò nílẹ̀ yìí ọ̀rọ̀ fojú hàn pé ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún obj àtàwọn ọ̀gágun tó ti jagun gbébọn tì yìí àwọn ni wọ́n ṣàlàyé wípé ó wu àwọn bó bá ṣe é ṣe ó wu àwọn wọ́n ní ìwádìí oníròyìn dàbẹ́ńpọ́ fojú ẹ̀ hàn ṣáá pé ń wu àwọn ọ̀gágun tá a sọ yìí tó fi mọ́ bíi jè pé pé ẹni tí í ṣe ààrẹ báńkì onídàgbàsókè ilẹ̀ adúláwọ̀ African Development Bank ọ̀gbẹ́ni Akínwùmí Adésínà ó dàbẹ̀ pé òun ni wọ́n ń fojú sí pé ìbáṣeéṣe ni kí eléyìí ọ bọ́ sí orí àpèrè àṣẹ akéwùmí adésínà kódà ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ anambra peter obi àtẹni tó ti fi ìgbà kan jẹ́ igbákejì gómìnà báńkì àgbà ilé wa former deputy governor of central bank ọ̀jọ̀gbọ́n Kingsley Mọ́gàlú wọ́n ní ọ̀dà bẹ́ẹ̀ pé àwọn tá a dá ọkọ̀ yìí lójú wà lára wọn pé àwọn àlàmú wọn ṣènìyàn ṣe é ṣèrántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé àwọn tá a dá ọkọ̀ yìí náà ojú ti wà lára wọn èèṣò ní. E, e, àmọ́ o ta ni ó tẹsẹ̀ bọ bàtà tí Muhammadu Buhari bá bọ́ọ̀lẹ̀ ní 2023 àwọn ọ̀gágun àgbà tó ti jagun gbébọn tìǹú ìta ti rí òbíje ààrẹ tẹ́lẹ̀ wọ́n ní wọ́n ń dáfun tòló pé kó jẹ́ kanú àwọn tá a kà á lẹ́hùn ẹnìkan tó súnmọ́ ààrẹ àná ààrẹ ńgbà kan nílẹ̀ wa tí ó bá oníròyìn sọ̀rọ̀ àmọ́ tó ní kí wọ́n mọ̀dà kọ òun òun náà ló sọ wípé ṣé kí n má tàn yìí kò sí pé ọ̀rọ̀ òfojú hàn pé Obj yóò fẹ́ ṣàtìlẹ́yìn fún Àtíkù lásìkò tá a wà ẹ́ ẹ̀yin rò pé yóò fẹ́ ṣàtì ó dàbẹ̀ pé ó ti gbójú kò níbi àtìlẹ́yìn fún Àtíkù lágbo òṣèlú tí a tún lọ yìí ẹni tó yọ ọ̀rọ̀ sọ bíi ṣófo lọ sọ bẹ́ẹ̀ fún oníròyìn kódà ẹni ọ̀hún sọ ọ́ débi pé ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága gbogbogbò former national chairman fún àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ yìí àjọ INEC ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹga ó dàbẹ̀ pé wọ́n ń fojú wò pé àfàìmọ̀ kó mọ̀jọ́ òní wọ́n fẹ́ fàálẹ̀ bíi igbákejì ààrẹ fẹ́ni tí wọ́n bá yàn bíi ààrẹ ìròyìn yẹn pé ó kéé ó ti bẹ̀rẹ̀ òṣèlú bẹ̀rẹ̀ o PFN hmm. Pentecostal Fellowship of Nigeria àwọn náà sọ ti wọn sọ́ọ̀mù sọ́ọ̀mù bẹ́ẹ̀ ni ṣé wọ́n ní ìsìnwó ìkòròwò ń ta àbádìjọwò gígùn náà nígùn o àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Pentecostal Fellowship of Nigeria ẹni tí í ṣe ààrẹ wọn wọ́n ti fi ohùn sí o lórí pé ibo ni ká jù ú sí o ẹni tí ó bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Bishop Francis Wálé Òkè òun náà sọ̀rọ̀ ní igun tí ẹ̀sìn lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ó gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì kó sì wá láti gúúsù orílẹ̀‐èdè nàìjíríà tá a bá ń fẹ́ o kí ìrẹ́pọ̀ ìdúróṣinṣin orílẹ̀‐èdè nàìjíríà àti àlàáfíà ìbágbépọ̀ àlàáfíà kó wà ní orílẹ̀‐èdè nàìjíríà reverend ẹni tó ń sọ̀rọ̀ yìí bishop francis wálé òkè ó ṣe àlàyé o gẹ́gẹ́ bí ẹni tó ń nà ti fojú wòye bí nǹkan ṣe ń bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní tá ò bá fẹ́ da sẹ́tìn rú tá a bá fẹ́ kíkiní ọ̀hún kó tún dojú délẹ̀ mọ́ wa lọ́wọ́ ó yẹ ká mọ̀ wípé kì í ṣe mùsùlùmí ló tún yẹ kó bọ́ sí orí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní gẹ́gẹ́ bí òun o tó ń jẹ́ àáfàá olórí ìjọ kan ṣe àlàyé pé ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun níbẹ̀rù ọlọ́run ọba ní kọyọ sí bọ̀ǹbọ̀ tó sì jẹ́ kìrìsìtẹ́nì torí rẹ̀ pé tí ẹ̀ kú òsì lè ya lórí lábala rẹ̀ tọ́mọ̀ pé agbára ń gbé tí ò sì ní máa káàárẹ̀ lórí gbogbo ìṣòro èyí tí ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà torí pé ó ti róko kún tẹ́lẹ̀ kó tó gun ẹ̀pàṣẹ ta ni ọ̀mọ́ pé nàìjíríà ní àwọn ìṣòro lè tọ́ wà nílẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá tọ̀sọ̀ bodò kò gbọ́dọ̀ máa kígbe òtútù ó ní ẹnikẹ́ni ó bá ti tẹ́rí sí kó mọ̀ pé òun tẹ́rí sí gbogbo ohun tí ń bẹ́lẹ̀ ó sì ṣe tán láti bá ní yanjú rẹ̀ ní orílẹ̀-èdè yìí ó ń ṣe àlàyé pé àwọn ẹ̀yà tá a ní nílẹ̀ Nàìjíríà yóò fẹ́ tó bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred ethnic nationalities la ní lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó tún máa tẹnu sí tí ó tọ́ ń tẹnu mọ́rọ̀ náà pé àní kìrìsìtẹ́nì lọ ẹ̀kọ́ jẹ́ ààrẹ tí ọba tó bọ́ sípò báyìí ó ní ẹ̀yẹn ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa kọ́ńkàkò kẹ́ ẹ gbé gbogbo ìgara ẹgbẹ́ tì èmi náà fẹ́ ṣe èmi náà fẹ́ ṣe ó ní rárá o tọ́ ọba ti pé o ò sí ní apá ibi tóun sọ pé ẹni tó lóye tọlọ́gbọ́n torí ẹ̀ pé tó sì bẹ̀rù ọlọ́run ọba tó sì jẹ́ kìrìsìtẹ́nì nìkan bọ́ sí ìta ó sọ̀rọ̀ lọ́yọ̀rọ̀ pé nígbà tí olóyè olúṣẹ̀gun ọbásanjọ́ tí ó kú ò lórí ipò ọlẹ́ni ó gbélé lọ́wọ́ mùsùlùmí ni Yar'Adua ni òní Yar'Adua ó ní bọ́lọ̀ ń ṣe kọ́ ọbọ̀ sọ̀wọ́ Jonathan kristẹni ni ó lẹ́yìn tí Jonathan tí ó kú mbẹ́ ó gbélé mùsùlùmí lọ́wọ́ Alhaji Muhammadu Buhari ó lẹ́yìn nǹkan ẹ̀yin náà ti mọ̀ pé kò yẹ kó tún bọ́ sọ́wọ́ mùsùlùmí ọwọ́ ẹni tí bá ṣe kristẹni tó nípayà ìpayà ọlọ́run tó bẹ̀rù ọlọ́run ọba nítòótọ́ ẹnìkan bọ́ sí o tá ń fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní ìrẹ́pọ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ láti gúúsù orílẹ̀-èdè yìí ẹnu tí wọ́n fi kún eléyìí òun náà ni pé ẹni tó àbọ̀ sí ipò yìí kó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí í ṣe kìrìsìtẹ́nì tí ó sì wá láti gúúsù orílẹ̀-èdè nàìjíríà apá igun ti ẹ̀sìn òní bíṣọ̀bù wálé òkè tó fi wò ó. tọ ajá àbálẹ̀ ìròyìn ó ti ń tẹ̀ síwájú ní rẹpẹtẹ ẹ ti gbọ́ lọ́hùn ẹ ti gbọ́ níhìn ẹ tún wá gbọ́ ní àhín o. Hmm lágbo òṣèlú bákan náà níta gbangba ìwé ìròyìn ti Vanguard fún ti òórọ̀ òní níbẹ̀ ni a ti rí ìròyìn ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Senate President ó ti sọ̀rọ̀ pé a nílò àtúnṣe bí ìgbésí ayé ó bá padà ta sánsán jù báyìí lọ ẹ jẹ́ kí a lọ mú un lójú ìwé kẹwàá ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ló sẹ̀ǹgẹ̀rẹ̀ sí. Si ẹni tí í ṣe ààrẹ ilé asòfin àgbà nílẹ̀ yìí senate president senator Ahmed Lawan wọ́n ní ó ti sọ ọ́ pé ààrẹ Muhammadu Buhari ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ àfi bí èèyàn bá ṣe lọ́hùn ó ní kódà ìgbésẹ̀ tí ààrẹ Buhari tún gbé lọ́wọ́ yìí nínú ìpinnu àti lọ rèé yá owó láti fi mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọn ò yòó pa ẹni ṣíṣe ààrẹ senate nílẹ̀ yìí ni ṣé bí kí ohun gbogbo kó lè bá àtúnṣe tùbà tùbà àtúnṣe fún tẹrú tọmọ ni òun náà ni ìgbésẹ̀ tí ìjọba tí Muhammadu Buhari ààrẹ ilẹ̀ wa ń tukọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń gbé láti palẹ̀mọ́ gbogbo wọn dandan kàtìkàtì yànmọ̀yànmọ̀ kàtìkàtì rédèdè tí People's Democratic Party PDP tí wọ́n ti dà á lẹ̀ ní àsìkò tí wọ́n fi ń ṣèjọba lé orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ nbí aṣòfin òun náà ni wọ́n ṣojú ẹni tó sì ṣojú ẹni Senator Francis Fadahun sí wọ́n ní ó ti kọ́kọ́ sọ̀rọ̀ wọ́n ní eléyìí ní ìdáhùn sí ọ̀rọ̀ kan tí Senator Francis Fadahun sí tí ó ń ṣojú ẹkùn ìlà oòrùn Ọ̀ṣun ni ó ti kọ́kọ́ sọ wọ́n ní àwọn kan ni wọ́n ti kọ́kọ́ fi gbólóhùn tí wọ́n fi lálé ìjọba tí ààrẹ Muhammadu Buhari ń ṣe tí wọ́n sọ pé oníyàákúyà owó òun náà ni ààrẹ Muhammadu Buhari àti pé wọ́n ti yáwó bíi káyọ parẹ́ ni ní orílẹ̀-èdè Nàìjíríà tá a sì rí àbọ̀ àlọ́ nìkan owó yíyá la rí o sẹ́nitọ̀ láwọn ni ẹ̀ ẹ̀ ṣáàtì ẹ̀ fàwọn èèyàn sílẹ̀ kí wọ́n máa sọ ibi ọ̀rọ̀ bá yé wọn dé kí wọ́n máa sọ bó bá ṣe yé wọn mọ́ ṣebí ẹni tọkàn lọ́mọ àwa tá a wà nídìí òfin ṣíṣe tá a sì ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ka aláṣẹ tí ààrẹ Buhari ń tukọ̀ ẹ̀ bíi balógun ọkọ̀ àwa la ti ń ṣẹlẹ̀ bá a bá ya wo ṣé àwa ya láyà kó àpò ara wa ni ń bá a ya láti máyé ta sánsán fọmọ orílẹ̀-èdè nàìjíríà èrò ni lágbára lóníranran empowerment àtúnṣe sáwọn nǹkan amáyédẹrùn tó ti dẹnu kọlẹ̀ àtàwọn nǹkan báwọn àtàwọn nǹkan báwọn àmọ́ ń gba pdp ọ sọ̀rọ̀ pdp ní ẹ̀fọ́ nìṣá ẹ̀fọ́ ni o wàláì aláwàdà kẹ́ríkẹ́rí ní ẹ̀yìn ìjọba apc yìí ṣé ń tẹ̀ ń sọ fún wa orin tẹ́ ẹ ti ń kọ tí yóò dùn láti ìgbà yìí wá lẹ tún tún dá lásìkò yìí ta ní ọba yín gbọ́ débi pé wọ́n ò gbé ẹ̀kọ́ là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́ ẹ wò ó PDP àwa mọ bá a ṣe ṣayé nígbà tí a fi gbáyé lé yín lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà sì mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣayé báyìí ìròyìn yẹn pé ẹ̀ẹ́n ẹ̀ẹ́n àmọ́ sẹ́nẹ́tọ̀ Fádàùnsí nígbà tí ó dá sí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ oníṣẹ́ rí ọdún méje tí Buhari ti fi ṣèjọba sẹ́yìn àṣeyọrí olúborí àṣeyọrí ẹ̀ ní ìwà àbàjẹ́ ìròyìn yẹn ni káì káì ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún tòórọ yìí. ọ̀dà alágbo tí òṣèlú kẹ̀ẹ́túnmọ̀ gbọ́ ọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tòní wọ́n ní wàhálà tuntun ó tún ti ń lúgọ nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí nítorí pé ìpàdé ńlá wọn convention èyí tí wọ́n ti fi ọjọ́ sí báyìí pé kó tó dé nǹkan ó bú lẹ́gbẹ̀ẹ́ ọ̀ níṣẹ́ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí káyọ̀ òkè báyìí pàápàá lánàá òde yìí wípé wàhálà tuntun ó tó ti dé sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ́rùn báyìí nítorí pé àwọn gómìnà gómìnà kan pàápàá àwọn gómìnà láti abẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún APC tí wọ́n jẹ́ àwọn gómìnà onítẹ̀síwájú Progressive Governors Forum PGF pé wọ́n ti parí ète kan o láti fa sẹ́nítọ̀ kan kalẹ̀ ka orí gbogbo ọmọ ẹgbẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹni tá a fi ṣe alága rèé àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ṣe ẹgbẹ́ ọ̀dọ́ APC ni wọ́n ń sọ̀rọ̀ jáde lánàá òde yìí o wípé tó bá fi lọ rèé rí bẹ́ẹ̀ nǹkan ó bu lẹ́gbẹ̀ẹ́ fún ẹgbẹ́ òṣèlú àwọn tí ṣe APC àjẹpé yan dàtúngún ọbẹ̀ náà yóò tún di àtúnṣe ni tí wọ́n bá lọ rè gbé ẹnìkan kà wọ́n látàrí pẹ̀lú túláàsì ẹgbẹ́ yìí ló ń sọnù àtẹ̀jáde kan tó fi síta l'Àbújá lánàá tí wọ́n ti fẹ̀sùn kà wọ́n gómìnà gómìnà ọ̀hún pé ìmọ̀ tara tiwọn nìkan ni wọ́n mọ̀ wọ́n nà ka àbùkù sí wọn nígi mú wípé bí ẹgbẹ́ òṣèlú APC ṣe ń gbáradì sílẹ̀ fún ètò ìdìbò ti twenty twenty three àwọn èèyàn yìí wọn ò rí tẹ̀lómìíràn mọ́ tiwọn o ẹ̀sùn ọ̀hún náà lọ́wọ́ àánú àtẹ̀jáde èyí tí wọ́n pè é pé èyí ni ète ti ń lọ bí àwọn gómìnà gómìnà kan ṣe fẹ́ gbé àwọn kan kà látàrí pẹ̀lú túláṣì wọn ni gómìnà Mohammed Badaro Atiku Bagudu Káyọ̀dé Fáyẹ̀mí àtàwọn míì tí wọ́n ti sọ pé àníṣe báwọn bá fẹ́ báwọn kọ̀ bójò bá kọ̀ tí ọ̀rọ̀ mọ́tílẹ̀ kọ̀ tí ò sú bọ́sàn bá lọ rèé dòrò wọ́n ní sẹ́nitọ̀ Sani Musa làwọn ó gbé ká wọn lórí gẹ́gẹ́ bí national chairman ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n sọ pé tí wọ́n bá lọ ṣe eléyìí wọ́n fi tẹ́ra wọn lọ́rùn ni o gẹ́gẹ́ bí ìfẹ́ tí ọkàn tara tiwọn ṣẹ́ẹ̀sì rí wọ́n lé àsìmọ́ wípé àwọn èèyàn tí wọ́n fẹ́ gbé Bádàrú àti Fáyẹmí kalẹ̀ fún 2023 presidency àwọn nù á ti mọ̀ tẹ́lẹ̀ rí wípé kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe ju wípé bí nǹkan yóò ṣe máa rọ̀sọ̀mù lápò ọ̀dọ̀ tiwọn nìkan ìní wọ́n ń fẹ́ o wọ́n gbogbo àwọn ète kéte tí wọ́n ń ṣe yìí èṣù bìlísì ni yóò dá sílẹ̀ o nínú ẹgbẹ́ òṣèlú APC tó pé àwọn ò ní máa wòran kí nǹkan bàjẹ́ mọ́ àwọn lọ́wọ́ pàápàá àwọn táwọn jẹ́ ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC wàhálà tuntun wọn ló ti ń rúgbó bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC látàrí ìpàdé ńlá wọn tí wọ́n ti yan alága àpapọ̀. tọ́ ẹ jẹ́ asúré mójútó àwọn ìròyìn kan lè Ìbàdàn tí a ní àhín olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. yes ṣebí ní gbogbo ọ̀sẹ̀ tá a lò tán lọ́hùn nǹkan ọ̀fararọ ńlẹ̀ Ìbàdàn wọ́n sì kọ̀ròyìn lórí ẹ̀ ojú ìwé kẹwàá Vanguard gan ni ẹ wá ròyìn òde àmọ́ ẹ jẹ́ ń sáré mu bóde fún yín ní mọ̀nbé wọ́n ní látàrí ìkọlù láàrin ikọ̀ tí ń tàporó gan-an wọ́n dá kọ ikọ̀ tí ń ṣàmójútó àwọn ibùdókọ̀ motor park managers PMS wọ́n dá kọ ikọ̀ Federal Boys ní ọ̀rẹ́ méjì agúgù nílé Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wọ́n gbéná wojú ara wọn lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ èyí ikọ̀ méjèèjì tí wọ́n kọ́ ọkọ̀ wọn sínú ìwé ìròyìn kódà wọ́n ní èèyàn mẹ́ta ni ọjáde láyé nífọ̀nàfọ̀nṣu láòkò eléyìí tí wọ́n ń tàpóró gan tá à iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ẹkùn ti ìpínlẹ̀ ọ̀yọ́ fìdí ẹ̀ múlẹ̀ lánàá òde yìí pé ọwọ́ àwọn ti tẹ àwọn aláṣejù bàbá àṣetẹ́ kan táwọn ó tọ́jú wọn bo omi gbóná òfin látàrí wàhálà tí wọ́n dálẹ̀ ọ̀hún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ PPRO ibi awàyé adéwálé ọ̀ṣífẹ̀sọ ọ̀ṣífẹ̀sọ sísọ lójú eégún ọ̀rọ̀ ó ní iléeṣẹ́ ọlọ́pàá ò ní dúró wọn ò ní sinmi títí eh, àlàáfíà ó fi jọba tán yányán ní ìpínlẹ̀ ọ̀yọ́ káríkárí wọ́n ní bẹ́ẹ̀ ni ìwádìí àti ìtọpinpin ìtọpasẹ̀ àwọn afurasí ọ̀daràn sì ń lọ lọ́wọ́ àwọn ń tọpinpin tọpasẹ̀ ṣèwádìí wọn lásìkò tí a wà ẹni òkété bá sì bórù mọ́ ní ọwọ́ pé ó ń dá wàhálà sílẹ̀ ní ilé ìbàdàn wọ́n ní olùtọ̀hún àtàwọn tí wọ́n jọ lọ́wọ́ ń wọ́n ò jó pàlóńgò níwájú òfin alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọ̀dà bẹ́ẹ̀ ń pé ìjà àjàkú akátátọ́ bẹ́ẹ̀lì ọ̀hún ní í ṣe pẹ̀lú ẹlẹgbẹ́ òkùnkùn àti àwọn nǹkan báwọn ó ní ní àárọ̀ jímọ̀ ọ̀sẹ̀ tí a lò tán lọ́hùn láàrin àwọn ikọ̀ ìgárá méjì lọ́rẹ̀ẹ́ méjì ní Ìbàdàn yìí ó ní ó gbẹnu tán o ó ní láti pàṣẹ ìpè ẹ dákun ẹ gbà wá o ẹ gbà wá o tí wọ́n ń pe iléeṣẹ́ ọlọ́pàá láwọn agbègbè tí ń fara káàsà bìlísì ọ̀hún ló jẹ́ káwọn náà ó tètè káràmásìkì àti lọ́ọ̀rì mójútó kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ táwọn sì kó àwọn eh, adigbòlùjà eh, ẹ̀ka ọlọ́pàá àwọn lọ síbẹ̀ láti lọ mú kí àlàáfíà ó padà ìròyìn yẹn pọ̀ nígbàtí PMS ikọ̀ àwọn tó ń mójútó ibùdókọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà táwọn ọmọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí a táwọn ọmọ sọ̀rọ̀ wọ́n ní àwọn federal boys ní ọlọ́ọ̀rẹ́ kọlu àwọn ọ́fíìsì àwọn o tí àwọn náà sì gbéná wojú wọn honourable jẹ̀lílì tí a mọ̀ sí ẹ̀mí ọlá jẹ̀lílì tí ó jẹ́ alukoro fún PMS ló sọ pé a ti fẹjọ́ wọn sùn iléeṣẹ́ ọlọ́pàá ní Agugu tí wọn ò sì ṣe nǹkan kan sí di àsìkò yìí àmọ́ síbẹ̀ náà àwọn náà ó mọ fẹjọ́ wọn sun àwọn aláṣẹ tọrọ ọba kan ni ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ nílé Ìbàdàn látàrí wàhálà tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tá a lò tán lọ iléeṣẹ́ ọlọ́pàá ti mú àwọn afurasí ọ̀daràn kan tí wọ́n fẹ́ fi ojú wọn winá òfin fún ikú tó pa àwọn èèyàn kan ojú ìwé kẹwàá Vanguard tó jáde fún tòró. ọ̀dà ìgboro ilẹ̀ Ìbàdàn ló ti mú ìròyìn eléyùn jẹ́ kí mi náà tó kọ ìròyìn míì kí n kọrin tuntun bóde tó yàtọ̀ sí ti làásìgbò èyí tí o gbé kalẹ̀ nù òwe ìròyìn bẹ̀rù gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wọ́n ní orin tuntun yọ gbẹnu gbogbo aráàlú Ìbàdàn báyìí bí gómìnà Ṣèyí Mákindé tó bá ti kéde ẹni tí ó bọ̀ sí ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n ní orin tuntun ní ọbẹ̀ sí gbẹnu àwọn èèyàn báyìí o tí ọ̀rọ̀ sì ti yí kò ní pé gbòósì pé wàhálà ń bẹ kò sí wàhálà kankan mọ́ kí oníkálukú kí ẹ mọ́ retí ni gẹ́gẹ́ bí ìròyìn tí Daily tán kọ láàárọ̀ tòní wípé ìlú ìbàdàn kọrin tuntun bẹ̀rẹ̀ láti òní lọ nítorí wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ní gbogbo ẹ̀wọ̀n yẹn ń wojú ẹ̀ tí wọ́n ń dúró dè báyìí kó kéde ẹni tí ó bọ̀ sí ipò olùbàdàn kejìléní ogójì forty second olùbàdàn of ibadan land léyìí tó jẹ́ pé ó yẹ kí wọ́n ó ti jẹ ṣùgbọ́n tó jẹ́ pé ẹjọ́ ló jẹ́ kó wọ́nlẹ̀ díẹ̀ ẹjọ́ tó wà ní kóòtù gómìnà ṣèyí mákindé gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wọn ni òun náà ni yóò kéde o wípé ẹni báyìí báyìí báyìí ènìyàn kan àti pé báyìí ní gbèdéke tí wọ́n lò láti ṣe ètò bí ọba tuntun yóò ṣe gun orí ìtẹ́ ó sọ fún àwọn èèyàn níbi tí wọ́n ti ń ṣe ìsìnkú àti ẹ̀yẹ ẹ̀kan fún kábíyèsí tó gbèsè ọba Sàlíù Àkànmú Adétúnjì àjẹ́ ògógúnnísọ̀ one ẹni tí í ṣe Olúbàdàn kọkànlé ní ogójì inú pápá ìṣeré Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lánàá òde yìí alópin ọ̀sẹ̀ tá a ìní gómìnà ló àwọn èèyàn sọ̀rọ̀ pé sẹ́ẹ̀rì nígbà tí wàhálà ọ̀rọ̀ oyè ilẹ̀ ìbàdàn tó bẹ̀rẹ̀ ó ní èmi náà ń bẹ láyé mo wà láyè olùsùnmọ́ mo sọ̀rọ̀ kan gbà náà ọ̀rọ̀ tí mo sì sọ ni pé bílù bá dá méjì tọba là á ṣe èmi ó dúró ti apá ọ̀dọ̀ ti ọba ni o ó ní lónìí inú mi dùn pé gbogbo wàhálà lè tọ́ ṣẹlẹ̀ látàrí oyè ilẹ̀ ìbàdàn ó ti jẹ́ rodò lọ́ọ̀rì èèmọ̀ mi ọlọ́run ti gbàkóso lórí gbogbo nǹkan ó ní mo ti gba ìwé láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ olúbàdàn pẹ̀lú ògo ọlọ́run ọba tó bá di ọjọ́ ajé èyí tí sòní gan èmi ni n ó kéde ọ̀fíṣálè ẹni tí ó bọ̀ sípò Olúbàdàn tuntun látàrí èyí o gbogbo orin kórin títí wà tẹ́lẹ̀ wọ́n rọ dànù ní orin tuntun ní ọ̀gbẹ́nu àwọn èèyàn ní ìlú Ìbàdàn ìròyìn ń pọ̀ hmm. fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni wọ́n kọ́ ẹ lè fẹ́ tún gbọ́ nǹkan míì nínú rẹ̀ ẹ lọ sí ojú ìwé kẹrìnlá àti ìkẹẹ̀dógún ti Daily Sun tó jáde láàárọ̀ yìí. aago mẹ́sàn-án ó ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gẹ́gẹ́ bá a ṣe sọ fún yín pé àkànṣe ni fún ti àyájọ́ olólùfẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kejì bí wọ́n ti ṣe káàkiri àgbáńlá yìí àwa náà wá ka ajá àbálẹ̀ Valentine fún ẹ̀yin náà ẹ jẹ́ ká jẹ́ ẹ ká kàn sí yín ní orí Facebook live gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ń bẹ̀ Facebook live Fresh FM Ìbàdàn. E uh, happy valentine adébáyọ̀ falẹ́kẹ̀ alhaji abọ́ládé salami káyọ̀dé mákindé ní ń kí ọ o lórí facebook live fresh fm. ẹ ṣe àdúpẹ́ o. kudirat sadiq ó ní ẹ káàárọ̀ chief salami ọlọ́run yọ̀yìn kí wọ́n dá chief mọ̀ ẹ bá má fi chief sí àbá mbàbínú ọbàbínú mbàbínú chief salami àti dr bayo o ìpàdé ìpàyẹ ọ̀làdé púpọ̀ níkẹ́ this bayo is a case study mọ fọ́ ah. èmi ni case study. gbígbé ẹgbẹ́ kò kò sí ọ̀rọ̀ sọ. irọ́ ni o n bò ní wọ́n ti mọ̀. àní ò sí ọ̀rọ̀ <laughs> mo ní case study ni ọ ah. pé ah, eh, eh. jájà mi lórí ẹ Bùsọ́lá Ọ̀pádìjì good morning happy valentine alhaji gan wà ń bẹ̀ o hmm, ẹ̀dá ẹ̀yìn dáàyàn mọ̀ ẹ mọ̀ pé alhaji ò sẹ́ńpẹ́ ọ wà ń bẹ̀ yọ ọba bẹ̀jẹ̀ lónìí Oyedije abdulaziz adéníyì àjò ibi ẹ̀rí ẹ̀ fi ṣe ọlọ́run wà oyèdíjọ okio toyib hojetola hmm. wa ṣe lò wọ́n ń tún èdè wa rọ sí <laughs> wọn lọ́rùn. yẹ káàárọ̀ o àti yín ajílẹ̀yẹ Báyọ̀ you are great ta ni kí n gbé jáde nínú ààrẹ apèdègbáyà àti àdìgún ọ̀kín. because àmọ́ ìdájà alẹ́ ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ ta ẹ̀ tó sọ̀rọ̀ akọ̀ǹbàbò. Ah. akọ̀ǹbàbò ah. abo ni kọ́mọ gbé ọlọ́mọ yọ̀ǹda. èmi ò ráyè gbogbo eléyìí wọn. ìyàwó rẹ ò tiẹ̀ ní jẹ́ torí pé màdàmú ara wọ́n wà rà sọ́ọ̀rẹ́ o. a ah, odo kó nu odo odo ni wá wo àwòrán kan àwòrán kan tẹ́lẹ̀ kan sí àyín mrs amadam ni àbí mr mrs ni ọdún bọ́ọ̀bẹ̀ ó ní àpàdé ah, ó ní àṣùjẹ àṣẹwọ̀n pé valentine tó ti dé ó hmm. ní ẹ ká lọ kùn gbòòrò ní pupa let's go and ah. paint the town red ó ní ah. àwa méjèèjì náà ni o ìyàwó ní sọ báwọn o hmm. ọkọ ní yes mo ti ẹgbàgbé kí n sọ fún ẹni hmm. ìyá àgbà ní ọjọ́ valentine ká wá bá wọn lóko. mọ̀ fún mi mọ o. ṣé mo ò lè ṣe valentine lábúlé ni kíyà ó gbé sùúrù fún ọ àti epo pupa. Ah, ah. ó bá yẹ di ìrọ̀lẹ́ wọ̀rọ̀wọ́ wọ́n lè mú méwòrò kí wọ́n fi ṣe iyán kókò fún yín. àbí. kí wọ́n là ń bá ká ẹ wo bẹ́ẹ̀ bá wà mí ṣe àti ẹ̀ aṣọ wo lẹ wọ̀ wá ná àbáàrin jà ṣé ẹ lè yára yín kẹ́ ẹ jáwo <laughs> kọ́lọ̀ tẹ̀ ẹ jáwo kọ́lọ̀ tẹ̀ wọ̀ lọ bí mm. kọ́lọ̀ tí show color rẹ. èmi show color. all right ẹ jẹ́ ká tún lọ sí ẹ̀ka àpolówó ọjà wa lẹ́lẹ́ẹ̀kejì ní pápápá. Hmm. bàbá ti padà dé. yes agbóròyìn valentine lẹ́ẹ̀bà wa ìròyìn ajá balẹ̀. ẹ ìròyìn val. Eh. ajá balẹ̀ ajá balẹ̀. orin dáfídì orí ìkíní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ràn àwọn ènìyàn búburú agbára àdúrà àtàṣẹ tó wà nínú orin dáfídì látòrí kìíní débi tó parí sí ní àádọ́jọ orí ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń kà á lódì lódì fi àṣà pé àṣà lórí àdúrà kodò àṣàyàn kíkà orin dáfídì léde yorùbá pọ́nbélé tógun ayé máa ń gbọ́ tó máa ń sálọ lélẹ́yìí orí kìíní lẹ́ ń gbọ́ yìí orí kẹrin ló ń dalẹ̀ nídè orí kẹsàn-án la fi ń ṣẹ́gun ọ̀tá orin dáfídì orí kẹtàlélógún ó gbajúgbajà jù àdúrà ńlá ni gbogbo wa la máa ń kà. olúwa ni olùṣọ́ àgùntàn mi. ọdún cd àti pcd orin dáfídì léde yorùbá a ti gbé e jáde báyìí marketed and distributed by ayeni ventures number thirty kenta ọlọ́kọ̀ ṣàpọ̀n abẹ́òkúta ọ́fíìsì wọn tún arena shopping complex bọ́ládé oṣòdì lagos telephone zero eight zero six eight three three zero four seven three ẹ tún lè pe o ó ṣe pàtàkì púpọ̀. Lead City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu and Port Harcourt liaison offices on 0815-331-8709. Lead City University. Knowledge for self-reliance. University. ọbí ọbí ìwọ òkè ilé rí àyànṣe fún mi. ògo ni fọlúwa lókè ọ̀run power for advancement ìpàgọ́ agbára fún ìtẹ̀síwájú àkọ́kọ́ rú ẹni twenty twenty two tún ti kò ọjọ́ kẹrìndínlógún sí kejìdínlógún oṣù kejì ọdún yìí ni ó máa wáyé ní tọ̀sán-tòru lórí òkè bàbá àbí ẹ̀dẹ òpópónà ìbàdàn ìwó òṣogbo alásan ìjọba àbílẹ̀ gbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun gospel promotion outreach lọ́sọ̀ nígbàwọ́ ẹ̀ pẹ̀lú àkòrí wíwo ìpìlẹ̀ tó ti bàjẹ́ sàn ọ̀pọ̀ ayé iṣẹ́ ẹbí tàbí iṣẹ́ ìránṣẹ́ ni ò lọ déédéé mọ́ nítorí ìpìlẹ̀ tó ti bàjẹ́ bíbélì wípé àwọn bàbá ló jẹ èso àjàrà èyí sìnkú àwọn ọmọ gbogbo ìpìlẹ̀ tó ti wó lọ́lọ́run bàbá àbíyè fẹ́ ṣe àwòtán rẹ̀ tó o bá gbàgbọ́ tó o sì wá wòlíì tá a fi ṣẹ́rọ́ sí ìrànwá yìí wòlíì Fúnṣọ́ Àkàndé ajínrere Adéjọkẹ́ Àkàndé àtàwọn ìkàn ránṣẹ́ lọ́rọ̀ àlàyé mi lọ́lọ́run ó lò ó gbọ́dọ̀ gbẹ́yìn torí pé kò sí bí ìpìlẹ̀ rẹ̀ ṣe burú tó ọlọ́run bàbá àbíyè ṣe àwòtán rẹ̀ pátápátá fún àlàyé pé zero zero three four five five one zero one six power advancement on bàbá àbíyè prayer mountain ẹ̀dẹ̀ Ìbàdàn Ìwó Òṣogbo road Aláàsán Ẹgbẹ́dẹ̀ local government Ọ̀ṣun state sixteen to eighteen February is going to be powerful. be there. there. ¡Eh! àbájáde èsì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ onímọ̀ sáyẹ́ǹsì ló fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ obìnrin ni máa ń kojú ẹ̀fọ́rí inú nínú ẹ̀yìn àti ẹsẹ̀ dídùn lásìkò tí wọ́n bá ń retí nǹkan àlejò wọn. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àìbalẹ̀ ọkàn àti àìlera lè ṣokùnfà kí nǹkan oṣù obìnrin máa ṣe ségesège kì í sì jẹ́ kó yún tètè dúró lára obìnrin nígbàkúìgbà tó o bá wọn kojú àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí ìmúnaka wà lárọ̀ọ́wọ́tò rẹ̀ yálà nǹkan àlejò obìnrin tó ń ṣe ségesège kíkojú ìrora lásìkò tí nǹkan àbájáde èsì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ onímọ̀ sáyẹ̀nsì lórílẹ̀‐èdè Canada pẹ̀lú wàrà màálù láì ní kẹ́míkà nínú ni wọ́n fi ṣe ìmúnuka tọmọdé tàgbà ló lè lò ó ìmúnuka ó lè ríra ní tonic pharmacy UCH Ìbàdàn Fumac pharmacy mobile ring road Ìbàdàn àti elite pharmacy Bódìjà Ìbàdàn tó fi mọ́ gbogbo ilé ìtajà oògùn tó bá súnmọ́ ilé immunotherapy lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero tó bá lo ìmúnuka àṣà tí kò sí àyípadà yọjú sí dókítà rẹ. ìrìn àjò yíyá mi ò fara mọ́ ọlọ́run bàbá lọ́la. yèrè àkókò rẹ̀ ti dé ọlọ́run ìpè tó ń pè wá síbẹ̀ orísun májẹ̀mú ibi agbára ojúbọ ìpè CAC World Evangelistic Outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ odò ọwá annual revival twenty twenty two pẹ̀lú àkòrí ó máa dára fún mi ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́ níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrà mẹ́rìnyé nineteen thirty níbi tá Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run atójúbọ amájẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì Ezekiel Olúbóyọ̀ Ládèjì ajínrere àgbàjọ àpòsẹ́ni ti Kristi jákèjádò àgbáyé ló máa ṣáájú iṣẹ́ ìránṣẹ́ àpapọ̀ àwọn ẹni àmì òróró olódùmarè monday twenty first oṣù kejì yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday twenty third ọjọ́ kẹtàlélógún ìpàdé àdúrà pàtàkì fún àwọn ìrẹsì ọlọ́run ministers and workers conference ní ìbẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ orí òkè babalọlá odò ọwá kwara state ló ti máa wáyé pastor eo ọ̀dẹ́jọbí general superintendent pastor so ọládélélà rẹ cac lágbàáyé jẹ́jọ́ lọ pàdé ńbẹ̀ ó máa dára fún wa torí jésù ni olúwa. máa tó tu àrèrè o èyí ni láti sọ fún gbogbo èèyàn tó ralẹ̀ lórí ilẹ̀ tó jẹ́ ti mọ̀lẹ́bí ajénigi ẹyẹ láwọn agbègbè bíi èjítólú gbẹ̀sìnrà àyántólú oníkì fọlárìn alábàtà ìwàrẹ́ àjùwọ̀n àníṣẹrẹ abojú ọ̀nà lágbèjà òjòǹgbòdú àti òkèlè kan níjọba àbílẹ̀ akínyẹlé àti láwọn agbègbè bíi olúwo àti ìdíyá níjọba àbílẹ̀ èdó láti tara ṣàṣà yọjú sí mọ́gàjì mọ̀lẹ́bí ajénigi ẹ̀yẹ yemẹtu òjé nílùú ìbàdàn olóyè wọlé àríṣekọlá pẹ̀lú ẹ̀rí tó dájú àti ìfọwọ́sí mọ̀lẹ́bí láàrin ọgbọ̀njọ́ ìkéde yìí káwọn aṣojú mọ̀lẹ́bí àti mọ̀lẹ́bí ó tó mọ yọjú sí wọn ohun ìní wo ò ní sọnù ẹ lè pe mọ́gàjì sórí nọ́mbà yìí zero eight zero eight two double zero zero zero seven one lẹ́ẹ̀kan sí zero eight zero eight two double zero zero zero seven one fún àlàyé àti ìtọ́ni tó yẹ olóyè wọlé àríṣekọ́lá mọ́gàjì agboolé ajénijẹ yẹyẹmẹtu òjé ìbàdàn ló ń kéde. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti ra ogun láì jẹ́bọ̀. bí bàbá àdúrà ak forty seven ṣe wà lù bàdàn. orí òkè ni ó máa wọ priamonte. tó wà lápá ni gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ la kò ṣe ìpàdé àdúrà seventy two hours with God. látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akẹ́kọ̀ọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídé olùṣọ́lá sí Sigma Prophet Peter Olúdélé Okola ìṣòro ọjọ́ pípa yẹn máa dáná nínú àdúrà nígbà tí àṣẹ bá ń tẹnu wòlíì bàbá àdúrà AK forty seven tẹ́lẹ̀ bolúlàdé jáde sáyé gbogbo èèyàn tí bàbá yóò sì máa máa ń tì fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ láti ìwọ́rò rẹ̀ wọ́kọ̀ èjì òkú láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apátẹ́rẹ́ orí òkè ní o máa wọ̀ zero eight zero six six four eight one four five five àkókò tó ayé rẹ fẹ́ sinmi ogógó. onítèmi fóònù tó promise mi ń kọ́. Ah, máa wọ wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise rẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ valentine àṣekágbà àríyá ojúkọ̀ọ́jú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olóríire oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó dùgbà ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la plan let's go there. gbogbo ọkùnrin ó yá ní sí ìsìn babalọ́lá memorial miracle camp kéde kejì aràn kejì. nígbà ní gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. main the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkọ́kọ́ ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. káwọ́tì máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ̀mú mi. csc president pastor s ọládélé CAC general evangelist prophet sikaya olúbóyè ọládèjì prophet sam olúwalú adámímọ́gò coordinator CAC babalọlá memorial camp pastor friday anderson assistant camp coordinator pẹ̀lú ọgbà wòlíì máa jẹ̀mú súrẹ́ fún gbogbo èèyàn àwọn olórin ẹ̀mí ìlà ìjà kíkúndé ọlọ́run sábẹ́ àràbàdà tún olúwa lónìí bí sí anointed glory gbogbo ọkùnrin látọjọ́ wednesday sixteen ní friday eighteen february lamasilia agbára power house orísun CAC níbi tí ọlọ́run ti pè é bọ́sọ̀ dr ayọ̀délé babalọ́lá wákàtí wákàtí nínú àdúrà yóò máa jọ gbogbo ẹni cac babalọ́lá rẹ̀ mórí amírẹ́kù kan ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun ìwà lóní tẹ́símúnì wàá gbàdúrà nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ náà. ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn kò sóhun kan sì rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè yẹn máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eight 18 February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run Sobe, Lady Evangelist Kainde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti ń fi ayé rẹ̀ yóò ti dàwátì jésù dúró de ọ ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá o tún lè property link lẹ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifty minutes drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló ní sí ọ̀fọ̀ àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos O oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kànbalẹ̀. that. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ gbogbo ọmọ ọlọ́run sí anes church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan sí anes agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tẹ̀lẹ̀ ìbàdàn láago mẹ́ta rọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó ọmọ agbọ́jésù láti wà níkàlẹ̀ níbi ìpàdé náà ìpàdé tóṣù yìí ti tó Tuko last result of this month ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àbàbà mi mo ṣèbà tó gbọ́ arúgbó. chicken by nature iléeṣẹ́ tó ń tà tó ń sè tó ń gé adìẹ kọ̀ǹpẹ̀kọ̀ǹpẹ̀ fún títà pẹ̀lú mọ́tótó chicken by nature ọ̀rẹ́ gbogbo nìyẹn tó ní ìnáwó tó fẹ́jú ṣe iná òde àríyá dídá táwọn tó máa yí adùn àtàǹfààní ti ń bẹ lára adìẹ ń bá wọn dòwò pọ̀ bọ́dúnbádé tàbí kẹ̀ àwọn gbajúgbajà aláṣẹ kẹtìrà ní wùtìwùtì ni wọ́n ya lọ sílé iṣẹ́ chicken by nature láti ra adìẹ lálàtà àti lálàpàjẹ adìẹ tí wọn kì í ṣe adìẹ àtìlẹ̀ òkèèrè wa èyí tí ó ti kẹ̀ dòmùdòmù kó tó wọ̀lú rárá ni wọ́n fi ń chicken by nature irinṣẹ́ ń tó ń gé adẹ tí wọ́n légelége wọn kì í fa ọrùn adẹ tú pata adẹ tó bára lọ́dọ̀ wọn àlàálì ni èyí gan ló mú tí wọ́n yàtọ̀ sí ti bòmíì bá ṣe ta tó fẹ́ sebẹ̀ tó fẹ́ pata sọ́kọ lẹ́nu tàbí sàríya orí kádùn chicken by nature ni kò ti lọ ra ojú mi da frozen chicken frozen turkey gizzard odidi dẹ àtàyè ẹ yá yàgò fún turkey àtàdé tó ti pẹ́ lórí omi ó léwu fágọ̀ ara rẹ̀ máa bọ̀ tààrà sí contentment filling station agbowó area nílùú wo àti gbogbo àyè tó bá ti rí chicken by nature lára pátákó àfinimọ̀nà telephone zero zero two nine eight two two seven one two zero zero two nine eight two two seven one two chicken by nature we are truly natural. ajá balẹ̀ ajá balẹ̀ bẹ́ẹ̀ ni o ọlọ́run alágbára yóò tún fi títóbi rẹ̀ wọ̀n bíi ti gbani nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́jọ tó gbóná yọrùkú lálá ti the apostolic church nigeria ìbàdàn èrè àtẹ́pẹpẹ rẹ̀ àkòrí èyí ni títóbi ọlọ́run the greatness of god wo títóbi agbára ọlọ́run tó pa kìnìún lẹ́nu mọ́ níwájú dáníẹ́lì yóò pa kìnìún tó ń dúró amúramù máyé rẹ̀ lẹ́nu mọ́ nípa títóbi agbára rẹ̀ tó fi pín òkú paníyà yóò pín ọ níyà pẹ̀lú ogun ayé rẹ̀ èhé ẹnìkẹrin nínú iná ìléru yóò tún tú àwọn òǹdè sílẹ̀ nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́jọ bí community center lálùpọ̀ ìbàdàn láti sunday thirteen sí sunday twenty eight february two thousand and twenty two time agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà alẹ́ lójoojúmọ́ pastor jfo adéwùmí olùgbàlejò àti lálùpọ̀ district pastor onísọjí ni pastor jo fọgbàmígé aka babadu wonder shilo district pastor and ìbàdàn area evangelist pastor zedo odubọsẹ jp ìbàdàn area superintendent and metro chairman pastor dr ef laojide jp lọ́nà territorial chairman and tsmvp ọlọ́run yóò fi títóbi rẹ̀ hàn lórí ayé rẹ̀ jesus is lord. lord. balẹ̀. báyọ̀ hmm? níbo ló kù tí àìtí ìfọwọ́kàn ti asu asu àkóníṣùwà ọ̀yá àmín ìyanṣẹ́lódì ti asu wọ́n sọ pé bí kurukuru ọba bójú ọjọ́ jẹ́ hmm. òní lòní jẹ́ hmm. ẹni abẹ lọ́wẹ̀ wọ́n láwọn ò fi hàn ìjọba àwọn jẹ́wọ́ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà nítorí pé ìjọba orí tàwọn rò bẹ́ẹ̀ gúnmá lòun ò rí gọ́ǹtọ̀gọ̀ǹtọ̀ sọ pé òun náà kò rí eégún ni ọ̀ ASUU wọ́n ti sọ báyìí wípé àwọn lọ ṣe ìpàdé ọlọ́gbọ̀nrán gàdàn láti fẹnu ọ̀rọ̀ jóná ni pé ibo làwọn da ọ̀run lásì nínú odò lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ láàrin àwọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí gbogbo òwe ìròyìn bí wọ́n ṣe kọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti bẹ̀ sí káyọ̀ òkè báyìí pé tí ASUU bá fi fọ́n mú ní tòótọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lérí léka àfàìmọ̀ kí nǹkan mọ̀ tó ń fọ́jú pọ̀ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n o ẹgbẹ́ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ NANS National Association of Nigerian Students wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà pé erin méjì ìní ń fìwò lura wọn gbẹ̀gbẹ̀gbẹ̀ báyìí ẹ dákun dábọ̀ ẹ má jẹ́ kí koríko kó jìyà o pé gbogbo tí ìjọba bá ní láti ṣe ni kí wọ́n lò láti rí dájú pé ìyanṣẹ́lódì yìí kò gbéra sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lérí. tọ́ ẹgbẹ́ awakọ̀ epo bẹntiró àti afẹ́fẹ́ gáàsì àwọn alájàgbé àwọn alájàgbé epo tá a mọ̀ sí mm-hmm. nopeng wọ́n ní àwọn náà ti ń palẹ̀ mọ́ gbáradì báyìí fún ìyanṣẹ́lódì tí wọ́n pé ìyanṣẹ́lódì tí wọ́n sọ pé ó gbọ́dọ̀ mi nàìjíríà tìtìtìtì kí ló dé wọ́n ní nopeng petroleum tankers uh, tankers drivers uh, branch of nopeng àwọn náà ti kéde pé tọ̀. Uh, bí wọ́n bá ṣe ń yanṣẹ́lódì nígun tán àwọn náà ó bẹ̀rẹ̀ yanṣẹ́lódì nígun ti ọ̀dọ̀ àwọn náà o torí wọ́n sọ pé àwọn ń fẹ́ kíjọba àpapọ̀ ó tẹsẹ̀ wádìí bọ owó túùlù kan tó yẹ kí wọ́n fi tún àwọn ọ̀nà pàtàkì pàtàkì tó ṣe kókó lórílẹ̀‐èdè yìí ṣe ẹgbẹ̀ta okòóléní ẹgbẹ̀ta bílíọ̀nù náírà àti kan six twenty one bílíọ̀nù náírà tí wọ́n ní àjọ tó ń ṣe kò kárí ètò epo nílẹ̀ yìí àjọ NNPC pèsè pé kí wọ́n fi ṣàtúnṣe àwọn ọ̀nà bíi mọ́kànlé ní ogún kan tó jí ọ̀nà mọ́sọ̀sẹ̀ àmọ́ tó jẹ́ pé di àsìkò yìí àwọn ò gbọ́ nǹkan kan kòtò ọ̀run sí làwọn ọ̀nà yìí fún àwọn tí àwọn ń gbà á fún ìdí èyí àfàìmọ̀ kí ìyanṣẹ́lódì amilẹ̀ tìtì kí ọmọ bẹ̀rẹ̀ báyìí o ẹ ń ya bí tó ní í ṣe pẹ̀lú olóyè Ìgbòho wọ́n ní Ìgbòho e ó ti pẹjọ́ eléyìí tó tó mílíọ̀nù kan dọ́là láti tako ìjọba orílẹ̀-èdè Benin fún bí wọ́n sì ṣe fi sí àhámọ́ ẹni tí ó ń bèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Yorùbá National Agitator Sunday Adéyẹmọ táyé ń pè ní Sunday Ìgbòho òun ló ti pẹjọ́ kan ẹjọ́ owó mọ́bínú mílíọ̀nù kan dọ́là one million dollars òun náà ni ó pè fún owó tí òun ń béèrè fún ẹgbà ẹ mọ́ bínú látọ̀dọ̀ ìjọba orílẹ̀‐èdè Benin Republic látàrí bí wọ́n ṣe sáwọn mọ́ gbàgà láì nídìí kan tààrà tàbí àwíjàre tí wọ́n lè fi síta fáyé gbọ́ ẹjọ́ ọ̀hún wọ́n ti gbé lọ sí si, ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ tó kan àwọn orílẹ̀-èdè tó ń ṣàṣepọ̀ okòwò Economic Community of West African States ECOWAS ilé ẹjọ́ ECOWAS òun náà ni wọ́n gbé ẹjọ́ ń lọ ní Àbújá láti tako ìjọba orílẹ̀-èdè Benin Republic ìròyìn ọ̀hún ọ̀pọ̀ gan-an sójú ìwé kẹwàá Vanguard tó jáde fún tòní. lónìí yìí náà ni wọ́n ṣe ẹ̀yẹ ìkànnì ìbẹ̀rẹ̀ ètò ìsìnkú ẹ ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọtúnba adébáyọ̀ aláwọ̀ àkàlà pẹ̀lú ọjọ́ ẹ̀yẹ ọjọ́ iyì léyìí tí wọ́n pè ní day of tribute tí ó wáyé nílùú ìbàdàn báyìí gẹ́gẹ́ bí ìròyìn tá à ń wò ní ojú ìwé láàárọ̀ tòní wọ́n ní igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀sínbàjò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn lẹ́ẹ̀kan lágbo òṣèlú náà ni wọ́n rọ̀ kẹ̀tíkẹ̀tí wá sí ìlú ìbàdàn láti wá bu ọlá fún gómìnà tí ó dágbére fún ayé èyún adébáyọ̀ Alao Akala wọ́n ní lára àwọn èèyàn tí wọ́n tún ń retí níbẹ̀ ni àwọn tó di ipò òṣèlú mú àtàwọn àwọn tó ti kú ò ní ipò òṣèlú pẹ̀lú lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan láwùjọ àwọn mínísítà àti sẹ́nítọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀nẹ́rẹ́bù yíká ti ìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni kẹ́hìndé ọláòṣèbí kan lẹ́ni tó kọ àtẹ̀jáde ọ̀hún síta náà ló sọ pé ló kọ gbogbo àwọn èèyàn tí wọ́n parọ́jọ láti máa ṣe ètò iyì yìí fún ọ̀túnba aláwọ̀ àkàlà wọn ni iná ni àwọn ń sọ wípé ẹnìkan ní ó gbé ìdánilẹ́kọ̀ọ́ kan kalẹ̀ tí wọ́n pè ní tí wọ́n fẹ́ fi sọrí ọ̀túnba Christopher Adébáyọ̀ aláwọ̀ àkàlà láti fi júwe irú èèyàn tí í ṣe nígbà tí ń bẹ ní ilé ayé gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe ń tẹ̀ ẹ́ síwájú wọn ní ètò ìsìnkú iná ni yọmọ sún kẹ́rẹ́ tí wọ́n bá ti parí etí òní wọn tó bá di ní ọjọ́ alárùbá àti ṣe ọ̀túnla ni wọ́n tẹ́ gómìnà àná tẹ́lẹ̀ sí inú ilé ìgbìmọ̀ lọ́balọ́ba tó wà ní secretariat nílùú Ìbàdàn kó tó pé wọ́n wà tó lọ́lọ́gbọ̀n gandan máa gbé padà lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ bí a ṣe ń wí wọ́n ní àwọn èèyàn lẹ́kànlẹ́kàn láwùjọ iná ni yóò péjú pèsè síbẹ̀ wọn tó wà lórí kọrin láti dágbére fún nínú ilé rẹ̀ tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ Àlàmísì ètò ìsìnkú ni wọ́n ní yóò wáyé tó di ní ọjọ́ Ẹtì ọjọ́ Jímọ̀ ní inú ilé Ọ̀pádòyìn tó wà ní Ògbómọ̀ṣọ́. lágbo òṣèlú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tọrọ ẹgbẹ́ kala àdọ́ba wọ́n ti ń kùn yomoyomoyomoyomo sétí ààrẹ Muhammadu Buhari pé kí ààrẹ ọmọ fààyè gba àwọn èèyàn tí wọ́n fẹ́ẹ́ díje dupò ààrẹ nínú ẹgbẹ́ APC àwọn presidential aspirants láti já ìpàdé gbogbogbò APC convention gbáwó bọ́ba di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2022 tí convention APC ó wáyé àwọn ọmọ ẹgbẹ́ APC tí ọ̀rọ̀ kálá wọ́n ti sọ fún ààrẹ Muhammadu Buhari láti paṣẹ epistele kan tí wọ́n kọ sí ààrẹ Muhammadu Buhari wípé àwọn olówó bú olówó ogbó kan ti ń sílẹ̀kùn fólè tí ó fẹ́ fi owó da gbogbo nǹkan rúnú APC àtàwọn kan tí wọ́n fẹ́ gbàpò tí ìbò tí wọ́n pa àwọn fẹ́ dupò ààrẹ tí wọ́n fẹ́ sọ òkè dilẹ̀ kí ààrẹ Muhammadu Buhari ọmọ gbà fún wọn o kí wọ́n jẹ́ kí ohun gbogbo lọ bí àwọn ṣe fẹ́ ni ẹ má jẹ́ kí ẹ já kí APC convention o àwọn olówó ogbó tí ń sílẹ̀kùn fó lè kódà wọ́n rọ ààrẹ Buhari pé kọ́dà kan kí wọ́n bá wọn ya bàtà ní ìlànà ẹgbẹ́ pò láti ẹkùn kan sẹ́kùn kan kí wọ́n jẹ́ káàyè ó gba zoning lórí ipò aṣíwájú tàbí ipò alága gbogbogbò ẹgbẹ́ APC kí wọ́n jẹ́ kó lọ sáàrin gbùngbùn apá òkè ọya North Central wọ́n níyẹn ni ó múnú àwọn dùn láti pàṣẹ bẹ́ẹ̀ farapẹ́ tọ́jọ́ ìròyìn míì ń bẹ lójú ìwé keje Vanguard kan náà lórí zoni gbígbé ipò láti ẹkùn kan sẹ́kùn míì àfẹ́gùà ti fi ọ̀rọ̀ sétí Àtíkù Abubakar pé Àtíkù zoni àtìlànà orí kò jorí tá a mọ̀ sí federal character nǹkan kan náà ni ẹ má jẹ́ àwa ní tí ọ̀sọ̀nù kiri wọ́n ní ìgbésẹ̀ igbákejì ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yàlájì Àtíkù Abubakar láti dupò ààrẹ lẹ́ẹ̀kan sí àtàwọn ọ̀rọ̀ kan eléyìí tó fi ń wí àwíjàre lórí gbígbépò láti bìkan sí bìkan zoni wọ́n ní ẹnìkan ti dá lóhùn ọ̀rọ̀ ẹni yìí ni wọ́n fi ṣe kọmíṣánná alákòóso fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Edo ńgbà kan Kazeem Afegbua àná ló dá Àtìkù lóhùn ó rọ Àtìkù pé bá a bá a sọ̀rọ̀ ẹ̀jẹ̀ a máa rántí àwọn tọ́mọ̀ gbọ́ o bá a bá sì sòdodo á kú bá a sòdodo á kú ìgbò ni mọ́kù òní kọ́ ẹ̀ ṣe jẹ́ a sòdodo wọ́n ní ó sọ fún Àtìkù pé ṣe é fẹ́ gbọ́ ṣe é máa gbọ́ ẹ ti máa gbọ́ gan pé zoni àti federal character nǹkan kan náà ni ẹ má ẹsẹ̀ máa fi zoni máa fi dàlúrú káàkiri ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ mo ka díẹ̀ mo sẹnu ṣàìsí sí mi. ìròyìn ìkúnlẹ̀ abiyamọ eléyìí náà ni ó mú mi lójú gbogbo abiyamọ wọn kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ kódà àwọn ìwé tó kù wọn tún gbé àmọ́ ń kà díẹ̀ fún yín níbẹ̀ kó tó gbẹnu tán ní ọ̀sán ẹjá lọ sẹ́ka polówó ọjà pápápá ajá balẹ̀. gbogbo ọkùnrin ó yá ní sísì babalọ́lá memorial miracle camp kejì ara kejì. ibẹ̀ ni gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. main the power of the nation. ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkókò ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. láti máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ̀mú mi. csc president pastor s ọládélé. CAC general evangelist prọfẹtẹ sikaya olúbóyè ọládèjì prọfẹsọ mulualu adamimogo coordinator CAC babalọla memorial camp pastor friday anderson assistant camp coordinator pẹ̀lú ọgbà májẹ̀mú súré fún gbogbo èèyàn. àwọn olórin ẹ̀mí ìlà ìjà kíkúndí ọlọ́run sábẹ́. àràbàdà tún olúwa ló ní bí sí. anointed glory gbogbo ọkùnrin látọjọ́ wednesday sixteen ní friday eighteenth february yàmá sílẹ̀ agbára power house orísun csc níbi tí ọlọ́run ti pe apọ́sítù ayọ̀délé babalọ́lá wákàtí wákàtí nínú àdúrà yóò máa jò gbogbo ẹni csc babalọ́lá rẹ̀ mórí àmì rẹ̀ kọ́ka ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun ìwà lóní tẹ́símù ní ìwà ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land For ṣògidì sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfi sọ̀tì lọ́nà àkànná ló wà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí púpọ̀ tó wẹ̀ lọ plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àti ìbàdàn àti tí pọ́ǹpì concept developer that cares. Yes, yes kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kọjá òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ